هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحابه أجمعين آمين àwọn kí ẹ̀yin olùgbọ́ wáyé pé àdìjọ kó ojúmọ́ àdìjọ káàbọ̀ sórí ọ̀tún tó yín ètò àti àpòyìn àlefíkò fi dín ọ̀làdùnní bẹ́ẹ̀ ló ń lóko mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa sheikh dr sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógúnmọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà ayakumọ̀lá kọ́lọ́n kọjá kárí yín pẹ́ látàrí dáadáa lójú pẹ̀lú ẹ̀sìn Islam kọ́lọ́n kó túbọ̀ ṣe àlékún àáfíà sí fún yín kọ́lọ́n kó bá lọ́ra ẹ̀mí insha allah rahman. ìbéèrè aláwọ̀kọ́ tí màá kọ́ fi síde òun náà ni ìbéèrè tí ó wà bí wọ́n ní tí obìnrin bá wọ hijab tó dé ìdajì ara tó sì tún wọ aṣọ gown tí kò ṣàfihàn oríkèéríkèé ara èèyàn rárá lóbìnrin pẹ̀lú socks wíwọ̀ ìgbésẹ̀ sọ láti ẹni náà ó lálàáfíà báwọn àbí ṣé ó gbọ́dọ̀ lo fúlì ìjàb ní sọ̀láàtì rẹ̀ tó lè lálàáfíà àbí ṣé hadith anabi sọlẹ̀ sọlẹ̀ tó sọ pé ọlọ́run kò ní gba sọ̀láàtì ẹ̀ lóbìnrin àyàfi kó ṣe sọ̀láàtì ẹ̀ pẹ̀lú khimaru kò fọwọ́ sí lílo half hijab tó tayọ ìdajì ara pẹ̀lú gown àti socks ni eléyìí ó jẹ́ àkọ́kọ́ ń bẹ̀ ẹ̀kejì wọ́n ní kí ni aburú tó wà níbi kí èèyàn máa yára wọ́n ní kí ni aburú tó wà níbi kéèyàn máa lọ́ra láti pin ogun kéèyàn máa máa yára láti pin ogun. wọ́n ní ǹjẹ́ ẹni tó darapọ̀ mọ́ tó darapọ̀ mọ́ àwọn jàmá lórí sọ́lá tó sì jẹ́ pé lásìkò tí ìmáàmù ń kúrò ní rúkú gẹ́lẹ́ iná ni òun náà ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wọn wọ́n ní ṣé a sọ pé ọba rákàtí ọba a sọ pé ṣé ọba rákàtí ó darapọ̀ mọ́ wọn wọ́n ní online business tó jẹ́ pé ó ti níye tí èyí ò fi rẹ́gísítà lẹ́yìn náà ó ti níye pàṣẹ́ntéèjì tí wọ́n mọ̀ fún ni lórí ọjà ẹni tí èèyàn bá bá wọn mú wá pé kó wá ra ọjà wípé ǹjẹ́ eléyìí ọba òfin ẹ̀sìn Islam mu ayákùnmọ́lá ẹ̀dá kan wọn bínú sàrọ̀ ẹjẹ́ ń dọ́gbọ́n fi eléyìí náà kan torí pé ó fẹ́ jọra wọn. wọ́n ní online business lélẹ́yìn náà wọ́n ní ilé iṣẹ́ òun ọ̀sọ́ pé kéèyàn mú wá láti rẹ́gísítà èyàn kan rẹ́gísítà náà ni tíyẹn bá sì rẹ́gísítà èyàn san iye owó kan gẹ́gẹ́ bí owó partnership tíyẹn fi bá wọn dòwò pọ̀ lórí iye owó òun ìgbàkúgbà tí àwọn èèyàn bá ti ń dòwò papọ̀ mọ́ ilé iṣẹ́ wọn mọ̀ fún èèyàn ní ẹ̀tọ́ títí yẹn pé bóyá lápèjúwe two hundred naira lórí transaction kọ̀ọ̀kan táwọn èèyàn bá ti ń dókòwò pẹ̀lú ilé iṣẹ́ náà pé ṣe eléyìí náà ọbọ̀ fi ẹ̀sìn Islam mọ́. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته obìnrin tó fẹ́ ṣe sọ́lá aṣọ tí ó wọ̀ wọ́n gbọ́dọ̀ jẹ́ aṣọ tó ṣe gbogbo gbogbo ara rẹ̀ ọ̀kan nínú àwọn ìyá ńlá wa bíi anabi muhammed sallallahu alayhi wa sallam léèrè sóbìnrin lè ṣe sọ́lá àti pẹ̀lú aṣọ kan lọ́rùn bí anabi sallallahu alayhi wa sallam ní bẹ́ẹ̀ ni إذا كان سابغا يستر ظهور قدميها lópin ìgbà tí aṣọ yẹn tó bá jẹ́ aṣọ gbàgẹ̀rẹ̀ tó kárí gbogbo ara tó sì bo òkè ẹsẹ̀ rẹ̀ méjèèjì èyí túmọ̀ sí pé aṣọ tó kùn yẹn fi ṣe sọ̀lẹ́ ó gbọ́dọ̀ gbogbo ara rẹ̀ dórí òkè ẹsẹ̀ rẹ̀ méjèèjì táṣọ ọba ti wá rí bẹ́ẹ̀ ó dájú pé ẹni tó bá ṣe sọ láti pẹ̀lú aṣọ báyìí kò yìí tí ì ṣe sọ láti tí ọlọ́run ẹlẹ́dàá wa tó fi pa láṣẹ kíyèsí léyìí hijab tó lò onídàájí ara ló ti dúró wọ́n á wọ aṣọ míì sísàlẹ̀ eléyìí tó bo gbogbo èyí tó kù nínú ara rẹ̀ tó bá ti bò ó kárí òkè ẹsẹ̀ rẹ̀ méjèèjì jíjẹ́ tó jẹ́ ìpele aṣọ méjì kò pé kí sọ láti rọ ọmọ làlàáfíà ṣùgbọ́n èyí tó dáa jù fóbìnrin náà ní kó jẹ́ pé jẹ̀lẹ́báàbù tó gbé wọ̀ nǹkan mẹ́jẹ̀dàjì kó bo gbogbo ara rẹ̀ káríkárí yálà nítorí pé ó fẹ́ ṣe sọ̀lẹ́ àbí torí pé ó fẹ́ jáde síta níbi táwọn ọkùnrin ọlọ́kùnrin tí wọ́n ti lè rí ọ eléyìí jẹba wọn ní sí ewu àbá burúkú kan bẹ́ẹ̀ nínú káwọn ọmọ lọ àti pín ogún ẹni tó kú lára kò séwu àbá burú kankan ń bẹ fókù tó ti kú òun ti lọ ó ti sílẹ̀ téèyàn bá máa kó ní tó gbélé ayé tùjọ lọ ni nǹkan kan ìbá ti ṣẹ́kù fẹ́yìn tẹ́ kú láyé láti sọ pé kùn abẹ́ẹ̀ ní kùn òun ti fi sílẹ̀ ẹ̀yin ló kù sí lọ́wọ́ tẹ́yìn bá máa ń tẹ́ máa fowó sí àti àǹfààní rẹ̀ ẹ̀yin ló kù sí lọ́wọ́ pé kẹ́ ẹ tètè pín kọ̀tọ́ ẹ máa fi àti pín ogún ẹni tó kú kẹ́ máa fi falẹ̀ nítorí pé nínú fífalẹ̀ nínú fífifalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan bàjẹ́ nínú fífifalẹ̀ àwọn kan nínú àwọn ẹni tí ó jogun wọ́n jàǹbá apá kejì ṣòká má bàa fààyè sílẹ̀ fún àwọn aburú wọ̀nyí ó dáa púpọ̀ pé ká tètè máa pín ogún ẹni tó bá kú ọ̀rọ̀ àmọ́ búra ẹni wípé ẹni tí ń pé kí wọ́n pín gún agbójúlógún ni ọ̀rọ̀ lásán lélẹ́ yẹn tí ò nítumọ̀ ẹni tí sì ń pàkíyèsí àwọn ìyókù rẹ̀ pé ẹja pínpín yìí kò gbọ́dọ̀ jẹ́ kírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kó mú òun kọ́kọ́ da omi sóun lọ́kàn kọ́ mọ́ àjẹ́ pé yọ́ọ́ máa pariwo ẹja pin má ìpariwo pé ẹja pin ibẹ̀ lọ́nà wà nítorí pé àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n padà jẹ àǹfààní àwọn míì má tiwọn ni má pàdé ọ̀ràn tó bá dàgbà jù nínú àwọn ọmọ eléyìí tó kù yẹn fi sílẹ̀ àwọn máa ń gbìyànjú láti jẹ ẹ̀tọ́ tàwọn àbúrò wọn mọ́ tiwọn káyé irú nǹkan wọn má bàa sílẹ̀ ẹ tètè pín ogún. nígbà míì lórí ọ̀rọ̀ apíngun àpíngún yẹn àwọn ẹni tó bá jẹ́ àgbàlagbà nínú àwọn ọmọ ẹni tó kú àwọn tiẹ̀ máa wá gbogbo ọ̀nà tó gùn òfin ní jẹ́ pínpín nítorí pé bóyá ìgbà tó jẹ́ pé ìyá tó bí àwọn ọmọ yòókù ìyá mi ni kì í ṣe ìyá tiwọn gbọ́nmi sí omi ò tó sì wà láàrin ìyá tiwọn àti ìyá àwọn ọmọ wọn yẹn ìyá wọn gan lè ti kú káwọn wá ti kanrí mọ́nú páwọn ó gbèjà ìyá àtàwọn látàrí fífìyà jẹ àwọn ọmọ ìyá kejì àti ìyá wọn àwọn ò ní jẹ́ kó gùn yàn jẹ́ pínpín tẹ́lẹ̀ náà ṣe bó gùn yẹn nìyá wọn gbójúlé tó fi wá fẹ́ bàbá wọn àti pípapá gan àwọn ọmọ tí ìyá yẹn bí fún bàbá àwọn wọ́n ti pọ̀jù àwọn lọ táwọn bá sì faramọ́ pé kí wọ́n pínpín yìí pàápàá jùlọ níbàámu pẹ̀lú òfin ẹ̀sìn Islam nǹkan tí àwọn ọmọ tí wọ́n dégbẹ̀yìn àti ìyá wọn yọ gbà yọ pọ̀ púpọ̀ ju táwọn ò rí gbà lọ́nu tí bàbá àwọn filẹ̀ so kàkà kéku àwọn ọmọ àjẹsìsẹ àwọn fi ṣàwàdànù ni ẹnìkan ò ní rí jẹnu ogun yìí yóò sì ṣẹlẹ̀ yìí pé nǹkan tí bàbá wọn fi sílẹ̀ náà wọ àwọn lọ́wọ́ sọ ẹ bẹ̀rù Allah ẹ rántí pípín bẹ́ẹ̀ ẹ rántí jọ́ ti gbogbo wa tá a ti dé tá a rojọ́ níwájú Rabbul Alamin nípa bá a ti ṣe sílé ayé kó tó di pé ikú dé ó wá mú wa lọ ká bẹ̀rù wípé gbogbo nǹkan yìí náà ayé náà ni ayé náà ló ní kálukú náà ni ó fi tiẹ̀ sí wọ́n lẹ́ni tó bá wá darapọ̀ mọ́ sọ̀látul jamaa lẹ́ni tó ṣe pé ọba pé ìmáàmù ti gbórí sókè láti rùkú ẹ̀yìn ìgbà náà ló wá dé ṣé bíbá tó bá ìmáàmù kó ti nàró kúrò ní rùkú tó náà sì dúró pẹ̀lú rẹ̀ tí wọ́n jọ lọ sí foríkalẹ̀ á kà kún pó alákọ̀ọ́kọ́ yẹn àbí ọ̀bà kọ́bà ẹni tí á sọ òun náà ní gbogbo ẹni tó ṣe pọ́ bá rùkú nínú àwọn àdìsí Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní man adraka rak'atan min as-salati faqad adraka as-salah ẹnikẹ́ni tó bá fi lè bá rákà kan nínú sọlá ó ti bá sọlá ìwọ wa ni rákà kan òun náà láàmú ọ wá nínú àwọn ẹgbàá wa mi wípé ẹnikẹ́ni tó bá bá rákà kan nínú sọlá tó subh ṣáájú kóòrùn tó wọ̀ tó ti wá bá sọlá tirẹ̀ débi kó ti gbórí sókè láti rò kó rákà alákọ̀ọ́kọ́ lòún wá yọ lọ́wọ́ ayọ faqad adraka as bẹ́ẹ̀ náà lẹni tó ṣe pé ó báraka kan nínú sọ̀lẹ́tùl Asr tó ti wá gbórí sókè láti rúkú rákà alákọ̀ọ́kọ́ kó tó di pòórùn wọ̀ onítàn ti bá sọ̀lẹ́tùl Asr fa idraku rak'ati bi idraki rúkú ìyẹn máa ń já sí ipò báraka tó bá ti bá rúkú ìwọ bá rúkú ẹ̀yìn tí ó bá sálámà. ọ san rákà yẹn padà bí rákà míì bá ti síwájú bọ́ ọmọ lọ́wọ́ á san gbogbo ẹ̀ padà wọ́n ní àwọn ń ṣòwò kan online òwò yẹn ń bùkátà kéèyàn ó rẹ́gísítà owó lẹ́yìn ó sì fi rẹ́gísítà gbogbo àwọn tí èèyàn bá wá pè wá darapọ̀ mọ́ òwò yẹn èèyàn máa níye kan tí èèyàn máa gbà lórí wọn kọ́tọ́ àti dáhùnrú rẹ̀ wọ́n ti béèrè béèrè kọ̀tọ́ bẹ́ẹ̀ lẹ́lẹ́kejì náà tọ̀ nítorí pé tẹ́tẹ́ abẹ́ tẹ́tẹ́ ni méjèèjì bọ́ sí lábẹ́ òfin ṣẹ̀ríyà àtẹ́tẹ́ pé ẹ sanwó láti rẹ́gísítà àtẹ́tẹ́ ẹ sanwó láti rẹ́gísítà àmọ́ ẹ sanwó kíkópa orúkọ yòówù wọn ọba pè so ẹ ta tẹ́tẹ́ ni kẹ̀lú tó kéré ẹ fẹ́ fi jowó tó pọ̀ so ọlọ́run ọba ẹlẹ́dàá sọ pé innamal khamru wal maysiru wal ansabu wal azlamu rijsun min amali shaytan fajtanibuhu la'allakum tuflihun àti ọtí mímu àti tẹ́tẹ́ títà àti àwọn nǹkan yòókù tí allah rabbul alamin sọ nínú àyà yìí báyìí bí à ń gbére bí àwọn nǹkan tí wọn máa ń lò láti fi sọ pé àwọn máa ń tọpamọ́ gbogbo ìdọ̀tí ni onínú sí àṣetán ẹ jìnnà sí kẹlẹbà àjẹni tí ó sòrì rẹ. jazakumullahu khairan sheikh zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine ati plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ lórúkọ yín o èyí à ó ti já zero zero six one nine nine four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ó kọ yín. sàmà lẹkùn. aleykum salaam wa rahmatulah. ẹ dàpọ̀ ọ̀dọ̀ kúrò tí ìyàwó tó bá jẹ́ ìgbàgbọ́ tí ọmọ bá sì ń ṣe mùsùlùmí bábá wá di ọjọ́ oorun rẹ̀ ǹjẹ́ ọmọ tó ń ṣe mùsùlùmí lè wẹ ìyẹ́ ẹ̀. tó bá di ọjọ́ oorun ṣé ọjọ́ tí ìyá náà bá jẹ́ láì jẹ́ àná. tó bá kú tí ìyá bá kú tí ìyá bá kú ah, ǹjẹ́ ṣé ọmọ lè wẹ ìyá rẹ̀. alhamdulillah tí ọmọ bá jẹ́ mùsùlùmí ṣùgbọ́n tó ṣe pé ẹni tó bí sáyé kìí ṣe mùsùlùmí ìgbà tí ẹni tó wá jóbi tó kú yẹn ṣé ọmọ tó lè wẹ̀ àkọ́kọ́ nípa wọ̀ ọmọ nínú ìlànà àwọn míì tí ì ṣe mùsùlùmí sáwọn náà máa wẹ̀ òkú wọn àbí wọn wẹ̀ hmm. so nítorí ẹni tí ò bá kàn yẹn yẹn dá sí hmm. irú ọmọ tó jẹ́ mùsùlùmí yẹn kò lè má bá ń ṣe máa ṣètò tiwọn nínú ìlànà ẹ̀sìn tiwọn hmm. so ó sì bùkátà kó wá ti torí pé ìyá tiẹ̀ kú ó sì jẹ́ ẹlẹ́sìn tí ì mùsùlùmí kó wa lọ máa wá wádìí ní ìsìn kébù lẹ́ẹ̀ máa ti ṣe hmm. ṣé pé ẹ kúkú jọ lọ bí títí sẹ̀sìn rẹ̀ tẹ́lẹ̀ ẹ jẹ́ káwọn ẹni jọba jọ ń ṣe kí wọ́n wá yanjú rẹ̀ kọ̀ọ̀kan hmm. nínú òfin ẹ̀sìn Islam òun náà ní kí gbogbo ohun tí ò bá ti kàyàn kéèyàn má máa dà sí hmm. nínú àdéhùn anábì wa Muhammad sallallahu alayhi wa ó ní min husni islam al-mar'i tarkuhu ma la ya'ni wọ́n bẹ́ẹ̀ dáadáa islam ọmọ èèyàn kọ́ máa pa ní tí ọkàn ti nítorí hmm. ọba ti kàn kọ́ máa pàtì ṣe lè jẹ bó ṣe jẹ àwọn ẹni tí wọn bá jọ ń ṣẹ̀sìn àwọn ni wọn á máa yanjú rẹ̀ kọ̀ọ̀kan. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ó kọ yìí o. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah. abdulrasheed láti Ọ̀yọ́. ìbéèrè yín o. ìbéèrè mi ni báyìí pé ká mọ̀ sọ orúkọ ọmọ ní Muhammad ṣé kò lágbára láti máa tún dá ọmọ yẹn pé nípa bí àní Muhammad sallallahu alaihi wasallam ti lágbègbè ṣe kàǹkà ní ó kàn wá tó sígbà àdìdọ́gbọ́n máa pè ní Abdullah ni lórí ìgbà àkọ́kọ́ nìyẹn tí kò bùkà sọmọ ní Muhammad o Muhammad èkejì ni pé ẹni tí ó ní accident ìgbà tó rí wọn á máa fi ẹsẹ̀ rẹ̀ kò lè ẹsẹ̀ rẹ̀ sáà kò lè ẹsẹ̀ rẹ̀ sáà kò bẹ́ẹ̀ kò sáà bẹ́ẹ̀ dáadáa mọ́ta àánà rútọ́ àti jókòó. túrẹ́ni bẹ́ẹ̀ ọgbọ́n ló lè dà bó kódà bó súnmọ́ ògiri gan kò lè forí kan ògiri ṣé yóò mọ̀ fi orí kan ògiri lápá ọ̀tún ni àbí ògiri lápá òsì tó bá yẹ kó súnmọ́ ògiri kọ̀ọ̀kan tí ò ní gbé àbúrò kojú sí kíbla báwo ló ti máa tó rẹ̀ nà nà lámàlè. alhamdulilayi àkọ́kọ́ ni pété bá sọ ọmọ ní Muhammad hmm. kò sábúrú kankan bẹ̀ ẹni torí bá nàbí sọ̀rọ̀ bá àbí sẹ́lẹ̀ ó ti ṣe gàǹgà tó mm. kóńgò tó káǹkà tó. <laughs> sallallahu alaihi wasallam mm. eléyìí ò kíkẹ́ má sọ ma ní muhammed. Mm. muhammed ti yín ònkọ́lá nabi muhammed. muhammed ọmọ ti yín nù. anabi wa muhammed sallallahu alaihi wasallam na à ń ọlọ́ọ̀lọ́mọ yìí àbí o. Mhm, a pé ní pé àbùkù pé ní pé aláìlákàsí. so torí ti eléyìí báyìí ọmọ tí ń muhammadu ọmọ tí ń fẹ́ máa pè lẹ́yìn náà muhammad kìí ṣe muhammed hmm. muhammed ìpèkúpè ni o ahmed ìpèkúpè ni hmm. ahmed hmm. muhammad Hmm. so bá sì máa pè nù hmm. lẹ́yìn ìjọba ó ṣe jẹ́ ẹ wà ní pé wọ́n sọ ọmọ kan ní Muhammad ká máa pè lábdullah nítorí pé ànábì Muhammad máa nì ẹ ti gbọ́dọ̀ pẹ́ńpẹ́kúpẹ́ ẹ wọn lomi ọ̀pẹ ànábì Muhammad Muhammad báwò hmm. Muhammad ẹ sọ kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ pè dáadáa kí ló sọ̀rọ̀ ń bẹ̀ nìyí káfíń á máa pè ń pèkúpè ṣòkè sí túmọ̀ sí kẹ́ wá fànàbí lóríkì kóríkì adéwálé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. alayé lọ́run. so ìsọkúsọ tiẹ̀ nílé mm-hmm. alayé lọ́run báwo ọlọ́run la alayé lọ́run mm. sànàbì sallallahu alaihi wasallam òní kankan mm. ìránṣẹ́ ọlọ́run ọba wa ni mm. ó jẹ́ ẹni tọ́lọ́run ọba ẹlẹ́dàá wa tó ránṣẹ́ tó sì jí sí ọlọ́run ọba lájẹ́ pé àmọ́ kò ń lọ láyé lọ́lọ́run a'udhu billahi minash shaitanir rajim ìsọkúsọ gidi hmm. ṣe lè jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ wọ́n á ní ẹnìkan l'accident ẹsẹ̀ rẹ̀ ò straight ma so bàbá ṣe gbà náà ni ọmọ sí lọ hmm. so fattaqullaha mastata'tum tí o bá lè sin náà ní dúró kọ́ máa sin náà ní jókòó hmm. tí o bá lè sin ní jókòó kọ́ máa sin lẹ́ni tó ń fẹ̀gbẹ́ rẹ̀ ọ̀tún lélẹ̀ kọ̀ wọ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ òsì kọ̀ wọ́ bẹ́ẹ̀ kọ́ máa tàkàkà hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. àbúrẹ́dẹ̀ ló ń sọ láti jù sí. ìbéèrè yín. ìbéèrè mi ni pé lórí alámọ̀rin pé báyà ọkọ kan ní ìyàwó méjì mhm. ṣùgbọ́n tí ìyàwó aláwọ̀kọ́ wá bímọ tó wá ní òun dúró de ìyàwó kejì dé kó tó kó tó bímọ. hello. ìyàwó aláwọ̀kọ́ ìyàwó méjì ló ní mhm. ìyàwó méjì wá dúró yẹn ṣùgbọ́n tí à ń gbọ́ yín à ń gbọ́ yín ẹtún ẹtún béèrè ń ṣe dáadáa kó yé. ìyàwó méjì lọkọ kan ní. Mhm. so ìgbàdá làwọn ọkọ bímọ ọwọ́ mi ń dúró sí àwọn kejì bímọ so gbàdí àwọn kejì á bímọ sọ wá sọ wá fẹ̀ fẹ́ lóyún àwọn méjì jẹ́ ó lọ ó tẹ̀lé ó tẹ̀lé ní ẹ̀fẹ́ ní sí ńlànà sí lábá yẹn. ìgbà tí ìyàwó kejì náà ọ̀dà náà ṣe. so àkọ́kọ́ ìlànà àfẹ́nu rẹ̀ ni <laughs> kì í ṣe ìlànà ti Islam so torí pé ìyàwó kan bímọ. Hmm. torí pé kejì náà lóyún hmm. àwọn á dá àkíkọ tàkọ́kọ́ tó ti bímọ dúró de kékejì náà bímọ hmm. nílẹ̀ gbàlérò pẹ̀lú àkíkọ̀gà gbogbo ayẹyẹ àjọyọ̀ tó sì ń wọ́ lọ́mà ntí sẹ̀rí àsọ fún ẹni pé tó bá bímọ pẹran ó sì lè dá àti pẹran tọmọ kan dúró de kún ó bímọ mi bàbá ní wọn bí màá lójú wa tí wọn bí lójú wa kọ tàbá ní wọn bí láàyè tàbí lókun kọ so gbogbo àwọn àṣàkáṣà tí ò bẹ́sìn lọ yẹn a gbọ́dọ̀ kíyèsí wọn mm. dàbí tọmọtọrọ kọ ni òun ajábúrò mm. ẹ̀gbọ́n ò tí ì wá rọkọ àwa aláàní gbà láti fàbúrò lọkọ ó dìgbà tẹ́gbọ́n náà bá tó rí tiẹ̀ sòsẹ́ wọn fẹ́ fẹ́ máa fi ajẹ́ nìkan fẹ́ nìkan. Mm. hello. Orúkọ um, Mùsùlùmí ni wọ́n bọ àwọn Mùsùlùmí rẹ̀ lásán ni. Tí wọ́n wá ṣáà ń dá mi láti pé kí wọ́n ṣẹbọ fún àwọn. Mo ṣáà ní ìṣe pé kò sí nẹ́ẹ̀sì ọ̀ṣà ń sọ̀rọ̀. Ọ̀ṣà ti ọ̀ṣà ń bá mi jà báyọ̀ láwọn onídàá sí hello hello, brother Ridwan ìbéèrè yín ẹ ti fi ṣọwọ́ ní ìjẹ́jọ́ a sì ti béèrè wọ́n ti dáhùn rẹ̀ ṣé wọ́n ti dáhùn rẹ̀. ok ẹlẹ́kejì ni pé um, ẹ̀gbọ́n kan wà um, tí um, iṣẹ́ tó ń ṣe iṣẹ́ àwọn mi owó rìbá ló ń gbà ń pé ṣé tó bá ń fún lówó ṣé mo lè máa gbà bí ṣé mo lè máa gbé lọ́dọ̀ wọn àwọn kan ni wọn ṣé kò ń ṣẹ̀ṣẹ̀ fẹ́ mi. alhamdulilayi bí ẹbí ti ṣe hàn ní orúkọ ridwan hmm. ridwan yìí sọ ọmọdé kékeré hmm. so ridwan lábẹ́ òfin ọlọ́run ó ti wà ń kó ẹni tó náà ti yẹ kó máa sánà bí ó ti ṣe máa dájẹ bí ó ti ṣe máa dààmú wo bùkátà kún tó máa bọ̀wọ̀ ma hmm. ẹ̀gbọ́n kan ló wà àràmù fílẹ̀ pẹ̀lú àràmù rẹ̀ mójútó ṣe tara tiẹ̀ náà kó máa jẹ nínú oògùn rẹ̀ tó jẹ́ halal. jazakumullahu khairan sheikh zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six mr ọlá láti Lagos wọ́n ní àwọn fẹ́ kópa níbi ètò wa lọ kẹ́kọ̀ọ́ lọ́fẹ̀ẹ́ láti kẹ́kọ̀ọ́ gboyè masters àbí masters degree àbí phd ní US àbí ní UK àmọ́ ó pè fún kí àwọn san owó application ẹni tí wọ́n bá sì mọ̀ kò ní san owó ilé oúnjẹ tàbí ibùgbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà àwọn owó àjẹmọ́nú kọ̀ọ̀kan náà tún ń bẹ fún eh, olùkópa bẹ́ẹ̀ ìbéèrè bẹ̀ wá ni pé ṣé islam faramọ́ kí èèyàn kópa níbi irú ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ pé wọn ò ní dá owó application padà fún olùkópa tí wọn ò bá mú. aláìsàn tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ti ṣe wí yẹn hmm. sóbi tẹ́tẹ́ ní ọjọ́ hmm. nítorí pé at the end of the day tí o bá padà jọ kàn nínú ẹni tí wọ́n mú onírúurú rẹ̀ gbà mọ́ hmm. ẹni tí wọ́n bá sì mú òun ti ẹgbẹ̀rún mẹ́wàá ta tẹ́tẹ́ tí ó tara rẹ̀ jẹ àǹfààní ten million hmm. so nítorí ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn tó bá ti la fẹ́ fi nǹkan sílẹ̀ fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ àbùkátà kan tó máa sanwó application form nǹkan kan hmm. torí pé gbogbo abẹ́ tẹ́tẹ́ ní ọ̀bọ̀sí lábẹ́ òfin ọ̀la hmm. kò lè yà wá lẹ́nu nítorí pé orílẹ̀ táwa wà àwọn èèyàn ò mọ ìgbésí ayé wọn àtètò ìṣẹ̀mí wọn lórí òfin tọ́lọ̀ hmm. so gbogbo bá ṣe gbà nínú ọpọlọ wọn tán draft ẹ̀ kalẹ̀ làwọn máa tẹ̀lé hmm. so ìdínú gbàdúrà pé kì í ṣe ṣẹlẹ̀ àná ń tẹ̀lé ẹ̀yin lẹ́ẹ̀kan jẹ́ mùsùlùmí hmm. lẹ́ ń béèrè pé tẹ́tẹ́ bá kópa ń bẹ̀ ẹ̀ sẹ́lọ̀n so bófin rẹ̀ ṣe rí lábẹ́ òfin ṣẹ̀rí àná ẹlòmíì tí ọpọlọ tiẹ̀ dí tí bá ń gbọ́rù àwọn ìdáhùn yìí wá pé kí ló tún á kù fún aláyé má <laughs> ìwọ ni tó kù fún aláyé ti tán tó kù láyé tó tó jẹ́ halal ọ̀pọ̀ mm. nítorí pé bó bá ṣe ronú ma mm. iná ni ọpọlọ rẹ ọfẹ ma mm. béèyàn bá ti lérò gidi ọpọlọ wọn kúrú níbi tí èkúté <laughs> so àmọ́ tí wọn ń ronú dáadáa ó rí i pé ọpọlọ rẹ ọfẹ ọ̀nà ọlọ́run bá pọ̀ aláàhì ọ̀nà ọlọ́run pọ̀ ìyẹn sì fi nǹkan kan lẹ̀ nítorí ti allah àyàfi kó fi nǹkan míì kó fi di fún yẹn ẹ lọ́wọ́ kọ yín o. àwọn àlékún. aleykum salaam wa rahmatulah. orúkọ mi á jẹ́ akúrò àti àdùwáyé béèrè mi ni wípé bàtà òkùnkùn tán sì ní pé dúkìá òkùnkùn gbọ́dọ̀ pẹ́ kí wọ́n fi pé bó ti yẹ wọ́n pin bàtà òkùnkùn di ìgbà tí wọ́n ṣe ẹjọ́ kẹjọ tán láàrin àwọn ọmọ olóòkùn ó ti bọ́ síbi dúkìá òkú ibi wọ́n ti mọ́ ó ti pa gbogbo ẹ̀ ó ti fà á tà lẹ́yìn wọn àwọn yòókù sì forí dá pé àwọn ò ní gbà torí náà kí ni ṣèrí àpẹẹrẹ pé òkú gangan ṣé ládá tó lè gbókùn pẹ̀lú dúkìá tẹ́ sọ pé ká pín nípa òkú ogún òkú gangan ẹ pé tẹ̀ ní ṣìṣe. àkọ́kọ́ ni pé kò sí tọkàn kù máa ṣe hmm owó tó ń fi sílẹ̀ fún yóò ti fi ilẹ̀ béèyàn á bá máa kówó ẹ̀ lọ ni kò ní fi ilẹ̀. ẹ̀yin ní ìsísẹ́ lè fi ẹgbẹ̀rún náírà bẹ́ẹ̀ nìkan ṣeré <laughs> ẹ̀ka tó wá pẹ́ gbẹ̀lẹ́gbẹ̀tẹ́ filẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ bá kú. Hmm. sòmú ẹ bá ti kú owó ti di tẹlómìn ẹlòmíì tówó di tiẹ̀ ni kọ́lọ́ mẹ́jẹ ká gọ̀ kọ́ yọ lẹ́nu. Hmm. nígbà tẹ́ bá sọ pé ẹ̀ní pín ogún òkú ó dìgbà báyìí àwọn kan ní hmm. so nígbà tó bá kówó màá yín ẹ kàn máa jan pátá ni owó hmm. ti lọ ó ti lọ ná owó tí ó sì sí dọ̀ngárì hmm. kan sí tó lè rí gbà so nítorí délé ẹ má jáfara hmm. bí bàbá yín lọ bá kú ni bí ìyá yín ni bọ́ ọmọ yín ni bọ́kọ yín ni iye kan yín kan lọ bá kú ẹ tètè ṣètò bí wọ́n ṣe pín ogún rẹ̀ àmọ́ bí wọ́n ṣe pín náà kò gbọ́dọ̀ takò ẹ̀sìn Islam o ẹ̀rọ kí ńgbà tó ṣe nílé ayé mùsùlùmí la mọ̀ sí ìgbà tó kú tí àwọn mùsùlùmí wọ́n ti sọ láti rìjà náà sí la orí tí àwọn mùsùlùmí lẹ lọ sí sí báwo wá nígbà ọba kankan píngun rẹ̀ tẹ́ wàá pé digi kan lẹ́ẹ̀fì pin sódì kèfèrí lẹ́yìn kù ni so ìlànà tẹ̀sìn Islam ní kẹ́tọ̀ nígbà tí bá sì gbé fún ẹni tí ọba bá yín pin nílànà tẹ̀sìn Islam ẹ ti fi òfin dè é pé ẹnìkan kò gbọ́dọ̀ tún dèdè owó ìmọ̀ mm. bọ́bá ìpowó ló ní pamọ́ǹbì kan ni ẹ ti lọ tàwọn náà lólobó pé ẹnìkan kò gbọ́dọ̀ wá béèrè fowó yìí tá a fi yanjú rẹ̀ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hmm. so ọ̀rọ̀ pé kí náà wàá kàn kù kò sí tọkàn kù máa yín lẹ́ẹ̀ máa ń tẹ̀sí ẹni tó kówó jẹ táwọn ẹni tó kù láyé bá láwọn ò ní gbà bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe wíìn náà lọ́tọ́ hmm. wọ́n gbọ́dọ̀ gba owó wọn lọ́dọ̀ rẹ̀ sóò nìkan ni bàbá wọn bí hmm. ẹ ló kọ yín o. asalaamualeykum wa rahmatulah. ó kọ́ ní abá láti. láti. Ìlọrin. Ìbéèrè yín. Ẹ̀dá kò mú fẹ́ béèrè lọ́wọ́ àwọn dọ̀tíìrì wa ni pé tí èèyàn lè ṣe kọ́sùrù nínú èèyàn lè ṣe jámù nínú mùsọ́lá ṣé èèyàn lè ṣe jámù nínú mùsọ́lá. Lẹ́nu ẹlẹ́ẹ̀kejì ní kí ẹ̀dá kan ṣé ẹ̀yẹ cream tó bá yẹ kí wọ́n máa ń black irun ṣé èèyàn lè lò bá yẹ kí yóò máa mú irun black. Alhamdulillah tó bá pẹ́ mùsọ́lá yẹn ibẹ̀ náà ni gbogbo ẹ̀yin tẹ́ wà ní agbègbè yẹn ti máa ń péjọ ṣe sọ̀lá hmm nítorí pé ẹtí ní mọ́ṣáláṣí ń bẹ sọ àfọ̀n nídàájọ́ pé ẹ lè ṣe jámù níbẹ̀ náà lópin ìgbà tó bá pé sábàbí tí máa mú yàn ṣe jámù bá wà kí ká kójú ra magrib lèèyàn wá lágbára sọ àwa pa sọlátùl magrib àti ìṣá ìpọ̀ kò sí wàhálà ń bẹ. wọ́n ní ìparun ìpara tí máa jẹ́ kí irun kó dúdú táwọn lè lò tí ò bá ti jẹ́ pé ìpara yẹn bá jẹ́ aró. Hmm eléyìí tó pa nfi ń pa irun láró hmm. ìpara lásán náà ni yọkàn tó mú kí irun tó ti wà ń dúdú tẹ́lẹ̀ kọ́ máa kọ́ kì í ṣe pé yóò mú dúdú yọ wà ń dúdú àmọ́ yóò máa kọ́ hmm. kò sí ní tó burú ń bẹ̀ hmm. àmọ́ tó wáyé pò ní ó sọ̀rùn di dúdú kọ̀tọ́ o nítorí pé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ tẹ́ wà lọ́dọ̀ọ́ díẹ̀ díẹ̀ léwu wọlé báyàn ó ṣeé ṣe káwọn arun funfun kọ̀ọ̀kan ti máa yọ lórí yín lára yín mm. kẹ́ ẹ máa wá dàbí ọgbọ́n mm. pẹ̀lú rú para yẹn pé ẹ fẹ́ kó hàn sáwọn èèyàn pé ẹ ti dàgbà tó bẹ́ẹ̀ mm. kó wá jẹ́ pé rú para máa lò kò tọ́ lábẹ́ òfin ọlọ́run ọba o. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ó kọ yín o ó kọ ibi ẹ ti ń pè. Ah, abdullahi akeemu ni. láti bo. Ah, láti ìlọrin. ẹ eh, dákun yìí lájọ́ mo fẹ́ béèrè ni pé ẹni tí bá ń ta igbó ah. àti sìgá owó rẹ̀ ẹ dákun yìí ó sì jẹ́ olùkí àdàkùn òṣìṣẹ́ ẹ̀ mọ́ ẹ dákun owó rẹ̀ sí àràmù ni láti máa ná àbí báwo ni ìdájọ́ rẹ̀ dákun ọlọ́run ẹ bá mi bí àwọn olùmọ̀ràn. alhamdulilayi àwọn owó nǹkan tí Allah Rabbul Alamin tó ṣe léèwọ̀ hmm. àwọn owó tà ń pa ń di àwọn arú nǹkan náà èèwọ̀ náà làwọn owó yẹn hmm. torí pé nínú hadith anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní inna Allaha idha harrama shay'an harrama thamana hmm. dájúdájú tí Allah bá ṣe nǹkan kan léèwọ̀ yóò tún ṣe owó rẹ̀ náà léèwọ̀ torí rẹ̀ igbó èèwọ̀ ni. Hmm. sìgá tẹ rí náà èèwọ̀ ni hmm. bẹ́ẹ̀ náà ni ọtí èèwọ̀ ni hmm. so gbogbo àwọn àmúkùmù ìjẹkújẹun tọ́jú èèwọ̀ èèwọ̀ náà lówó rẹ̀ torí ẹ̀ owó tí èèyàn pa nídìí pé ń tagbó wọ́n á lóun fẹ́ túbá yóò bọ́ lọ́wọ́ owó ni ẹ bọ́ lọ́wọ́ owó burúkú so kọ́nà ọba ẹlẹ́dàá kọ́ wá fún yàn lówó rẹ̀ dípò rẹ̀ ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. hello. Hello. Hello, go. Aleykum salaam wa rahmatullahi ọkọ̀ ibi ẹjọ́ ń pè. Orúkọ mi ni Kọmọdún Káyé tàbí aláti àfàtìmọ́tà ní ìlú Mọ́tò. Ìbéèrè yín. Ìbéèrè mi ni pé mo kí ọ̀pẹ ẹni tó gbé Islam dání láti gbé ìlú rẹ̀. Ó fi wá sí Islam yẹn ti ní fáyọ̀ àmọ́ kí èrò kan yóò mọ̀ dá kan sí yóò mọ̀ kíkan yóò mọ̀ dá kan sí ibò wa di ẹgbẹ́ wa ogbó ọwọ́ àrùn kú àrà ìgbà ẹ̀dá tó wọ́n mọ̀ kíkan dá kan sí ṣùgbọ́n ṣe èyí tó ń kí kí dá kan sí látẹ̀yìnwá yẹn ṣé ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún mi àìbá òun ti jẹ́ pé. alhamdulilayi kò lè yọ̀ǹda rẹ̀ fún orí gbogbo tí ò da hmm. tó burú tó bàjẹ́ Allahu Rabbul Alamin kì í yọ̀ǹda rẹ̀ fẹ́ rú ẹ̀. Hmm. Eh, ẹni tí ẹjọ́ pé dàkúrekú ni sọ̀láàtì rẹ̀ kìí ṣe mùsùlùmí nítorí pé tó bá jẹ́ mùsùlùmí wàá mójútó sí i Allah gẹ́gẹ́ bó ti ṣe fi pọ́ láṣẹ. a gbà pé ní gbogbo ètò ti ṣe sẹ́yìn o màá tó ti pinnu pé òun fẹ́ túbá òun fẹ́ máa mójútó sọ̀láàtì torí sábàbí pé Allahu Rabbul Alamin ọlọ́lá kò tètè pa nítorí ẹgbẹ́ ẹgbẹ̀rún rú rẹ ti kú wọ́n ti lọ so ọlọ́lá wa ló ń fẹ́ tú bá ń tó pé ọjọ́ ti ń dalẹ̀ mm. <laughs> ó ti kú lọ́sàn-án <laughs> so torí ọ̀rọ̀ fẹ́ tú bá mm. a gbà pé ní ìsinlọ rẹ̀ fẹ́ di mùsùlùmí tó mm. gbé tí ó ṣe sẹ́yìn yìí káfìrí lásán ni so nísìnyìí ọ̀sẹ̀sẹ̀ di mùsùlùmí nù àìjẹ́ bẹ́ẹ̀ tàbá pé mùsùlùmí náà ni ọ àwọn tó ń ṣe sọ láti ní ìdákúrekú gbogbo sọ láti lọ sàn padà. Hmm. Ah, èyí ó sì le o ẹ ló kọ yín o. ó máa ń ṣàlùsọ̀rọ̀ láti dèrò. ìbéèrè yìí. náà ẹ jọ tí òkú bá kú ó wá ní ìyàwó bíi mẹ́ta hmm. bọ̀ kí bàbá yẹn tó kú ìyàwó yẹn ti kúrò nínú ilé ó dẹ̀ bímọ fún òkú tó tó bá fẹ́ pín dúkìá ǹjẹ́ kí ìyàwó yẹn ní ọwọ́ àìntàìtì sí ogún yẹn àbáwọn ọmọ ẹ̀. kí ló mú kú òun ṣé wọn kọ ọ lẹ ní àbí báwo. òun ló mọ mi sọdá sáǹtì àwọn ayé ló fi páàkì fún rẹ fún rẹ ló páàkì kúrò nílé. ṣé bàbá ṣé ọkọ wa sọ pé òun kọ nígbà wọn ti dìpáàtì so àwọn náà aṣèrè àwọn ọmọ tí àbáyé fi jáde láyé. ṣé wọn sọ gbólóhùn pa wọn kọ ah èyàn ó lè díẹ̀ bẹ́ẹ̀. <laughs> ẹ wádìí ẹ wádìí ibi tó yẹ kẹ wádìí gan ibi tọrọ wà nù. Hmm. tó bá kí bàbá yẹn ń gbà tí obìnrin yẹn lọ òun náà bá fẹnu dédé síbí ọ̀sọ́lé hmm. n sáwọn pé ìyàwó náà ni ẹn tó kẹrù lọ náà ni ó kẹrù padà ní hmm. àwọn bàbá bàbá sí máa sí so bí bàbá ń bá kú ìyàwó rẹ náà bàbá òun lẹni tó ṣe kó slack hmm. tí ìyàwó fi jàǹfààní o hmm. àmọ́ tó bá ké bàbá tó smart ni bó ti ṣe lọ tó náà ti fi lé pé òun kọ́ o hmm. òun ò lé ọ wọ́n ló léra rẹ òun ò fi má òun ti kọ́ lẹ̀ so kò ní jogún rẹ lẹ́yìn ìgbà tó kú lẹ́yìn náà ìwọ náà lára fi rora rẹ wò kò pé ọ láti bá gbé àmọ́ pé ọ láti jẹ́wọ́ rẹ̀ àgbà àgbà irú ìyàwó nù ọmọ alábòsí lọ́mì yìí alábòsí lọ́mì yìí so àárín yìí ó lè clear mm. àmọ́ kí wọ́n má fẹ́ sọjá mm. torí pé kò pé ọ láti bá gbé mm. àmọ́ pé ọ láti jẹ́wọ́ rẹ̀ ṣé bàbá àwọn ò ti kọ́ ọ lẹ̀ so àárín yẹn ẹ̀ẹ́dẹ̀ ni wọ́n wà sí. ẹ lórúkọ yín o. wàhálà ìgbà tó láwọn wáṣọ ti lọ́kàn yín ẹ ti ń pè é. Naam. Ẹjọ́ ṣúkú ọ̀dù. Láti bo. Láti Ògbómọ̀ṣọ́. Ọyá ìbéèrè yìí. Nà ẹjọ́ sí ọkọ bá mu tó sí ìyàwó jẹ àwọn fámìlì ṣe àṣìṣe àṣàjàjà lọ sí ìyàwó ṣìṣe ìfọ̀rọ̀ lórí ìyàwó ẹjọ́ kí ni nǹkan tí bẹ́ẹ̀ lè ṣe. ọkọ mú gbogbo àwọn ti dá sí ọkọ sáfà kíkọ́ rí pé igbó tó mú <laughs> kí lè ṣe Hmm. ó dájú kó ti gbọ́n jù ọ lọ ọ̀gbọ́dọ̀ hmm, hmm. jẹ́ ọgọ́ jù ọ lọ wà á kókó lọ́dọ̀ rẹ̀ nítorí pé ẹni tí mo gbó ọkàn lè balẹ̀ sí tó lè ṣe o ọkàn lè balẹ̀ sí tó lè ṣe torí pé torí rẹ bá kárín jọ mi ó lè dá ó lè dá tó yẹ pé aburú lè ṣẹlẹ̀ sọlẹ́yìn àgbà náà bó ló ṣe lè rọrùn máa bá a mú gbógbé Allahu azza wa jalla ló ti dá ọ lóní làákà ẹ̀ wọ́n á fẹ́ máa dán wèrè wò. Hmm. so àwèrè tí wèrè ṣe súnmọ́ èèyàn hmm. gbọ́dọ̀ rí wọn sáà. Hmm. ẹ ló kọ yín o. aleykum salaam wa rahmatulah. asalaamu aleykum wa rahmatulah abakati. ẹ lórúkọ yín o. àyíbá ló ń pè àti ìyẹ̀kọ́. ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹni tí ó lo epo àti egbò kó ba lè fi ṣe ìwòsàn fún ààrẹ àti ẹni ẹlòmíì tó tún lo ewé dèsínì wà gbègbò fún ipò ibi icc àwọn méjèèjì ṣe àwọn méjèèjì ṣe ẹbọ ṣáàlẹ ní àwọn méjèèjì ṣe ẹbọ bẹ́ẹ̀. ẹ ló ẹni àti ẹnìkejì tó náà lo ewé àtẹgbò fún kínni. fún icc bí ó ṣe ó máa ń ṣe ó máa ṣètò púpọ̀ àbíkọ. abẹ́fẹ́ kan pẹ̀lú oògùn owó láṣẹkẹ ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ béèrè táwọn èèyàn ń béèrè ń gbà mí àwọn náà ń mọ dáhùn rẹ̀ hmm. ṣùgbọ́n wọ́n máa ń wá ta ní ọba àwọn ajá èyí tí ọ̀dà ní stampo tí wọ́n fi gbégbá ẹ̀ tí wọ́n fi máa tẹ̀síwájú sí èyí tí ọ̀dà wọn máa dijọ́ ògbìn dàlùkìyà àmọ́tọ́lọ́ ń bá wa bí wọ́n léèrè èyí ti rí èyí ti jẹ́gá àwa náà fẹ́ ṣe é bàbá alákòóbá ti <laughs> àwọn èyí ti bàbá alákòóbá alhamdulillah ọ̀ká jẹ́ kó yé wa hmm. wọ́n náà ti mọ̀ pé ọ̀dà ọlọ́run ṣe ọlọ́pẹ́wé àti gbòòrọ́ kan jọ párísìkì èèyàn fẹ́ ṣètùtù owó hmm. kí ni jẹ́ bẹ́ẹ̀ tó bá pọ̀ wà ní gbogbo àwọn tí ń polówó tí wọ́n ń pariwo kóògùn owó oògùn owó kan èèlò làwọn ni. àwọn hmm. ṣe jẹ́ pé afálà fẹ́ tàn jẹ ganu gbèsè ayé wa wọ́n mú oògùn owó ọyẹ tí wò ó dúró ni. tí hmm. wọ́n yẹ kó wo tí ó ti jẹ́ pé ó ti gba gbogbo òlu àráyè mà. kó níjà àwọn yòókù lọ àní kí wọ́n sáyè mọ́ kọjá pé gbogbo owó rẹ̀ ló kún gbogbo ló kún gbogbo òlu. Ah, bó ṣe ẹkọ jẹ́ nìyẹn náà hmm. sọ wọ́n máa tan rẹ̀ jọjọ́ kọjú mọ́sẹ̀ rẹ̀ dáadáa kí kálukú tẹpá mọ́sẹ̀ káṣí máa bẹ̀ lọ hmm. aláàánú lọ́lọ́ hmm. ọlọ́run máa ń fi ìbùkún sínú sẹ́ǹsì èèyàn tí yóò fi wá jẹ́ pé díẹ̀ ló ní nǹkan ńláńlá púpọ̀ lórí gbèsè ó tiẹ̀ ní ọ̀pọ̀ àmọ́ lálùbáríkà so Allahu azza wa jalla lèèyàn máa ń bẹ̀ gbogbo rọ̀yìn èèyàn jìnà sí hmm. wọ́n ní ìsinú wọn wọ́n ní kẹ́ gbé ewúro kó mú hmm. kí ló burú nílé hmm. gbé ewúro awéwé dógó yàrá kan wọ́n yóò gun bà kí ló burú nílé àwọn afẹ́ fi sowó owó báwò abẹ́ tiẹ̀ gbọ́. <laughs> ẹ ló kọ yín o ó ti já ẹ ló kọ yín. Hello àtàwọn alékọ́ àwọn tó là. Ẹyìn lóbi òyìn lọ lẹ̀ dáadáa. A ṣe yìí lọ́lẹ̀. Hello. Ó kọ́ ní jẹ́bí pé. Abdulwase láti Nàìjíríà lásìkò. Láti Èkó. Naam, hello. Hello kọ́ yín o. Salaam Wàlẹ́gùn sọ́lá wa rahmatullahi ọkọ̀ yóò dé pé. Ẹ̀rákùn bíntà ní sọ̀rọ̀ látọ̀lọ́pọ̀ márùn-ún Ògbómọ̀ṣọ́. Béèrè yín. Ẹ̀rákùn mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ dájú. Bàbá wa fẹ́ ìyàwó mẹ́ta. Màmá mi ni ìyàwó kékeré. Hmm. Ẹ̀dákùn bàbá sì ní dúkìá. Ńgbà hmm. wọn èpin dúkìá ọ̀hún. Wọ́n pin tilé pẹ̀lú bí wọ́n ṣe dàgbà tí wọ́n pin. Àwa wá jẹ́ kékeré òun. Bí aṣọ jàlámíà nǹkan nǹkan bàbá, wọ́n pin tèmi kan yìí. Hmm. ẹ dákun ẹlẹ́dàá mi yìí sùn yìí ń ṣépè fún wọn o ọwọ́ adípé gbogbo wọn ti jẹ tí wọ́n jẹ kí dúkìá wọn à ń dà wọ́n láàmú hmm. wọ́n wá délé wọ́n wà bí mi léèrè pé lágbájá níjọ́ kínní àná yẹ ká pín nǹkan báyìí fún yín àti pín fún ọ hmm. ṣé ẹ yọ̀ǹda rẹ fún mi mo ní èmi yọ̀ǹda yín fún bàbá bàbá tó bí wa ló pọ̀ àpapọ̀ bí wa o èmi lèmi fà lẹ́yìn lọ́wọ́ èmi ò sàn kankan wọ́n wá ní pé mo ti mọ̀ sọ fáwọn àwọn ò lè sàn èmi tí wọ́n ṣe pé bàbá ìdígbésẹ̀ òun lè gbé lórí ẹ̀ torí mo ti ń béèrè dúkìá kankan lọ́wọ́ wọn. ó ti yé ṣe ẹ dàpọ̀ ẹ jẹ́ ká mẹ́lẹ̀ yìí náà sísà ẹ lọ́kọ yín o. asalaamu aleykum orúkọ mi ni abu abdulrahman láti Canada. ìbéèrè yín. mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn olùmọ̀ wa kọ́lọ́ sí àárín ọ̀gbìn ṣe èrè dáadáa pé àwọn àdéhùn méjì kan ìtẹ́bẹ̀ ìkóṣòfẹ́ fún mi rẹ̀ mhm. èyí tó sọ pé tó fẹ́ Muhammad sallallahu alayhi wa sallam sọ iná lé ní kò gbúdọ̀ bí àwọn kẹfẹ́ lè gbúdọ̀ rí iná lé ní abẹ́ gbúdọ̀ rí iná ilé àwọn kẹfẹ́. mi understand ẹ̀ rà. ẹlẹ́kejì náà ni pé wọ́n ní pé èèyàn kan wá bá tó fẹ́ mọ́ ọmọ tó ń la alẹ́ ọ̀sẹ̀ lọ. so tó fẹ́ ti ìgbà kan yọjú ṣiṣẹ́ ó ṣàlè lọ pé kó máa lọ because ó ní gbólóhùn aṣọ pẹ̀lú ìyá ẹ̀ tó fẹ́ béèrè bí àwọn àbí ìfẹ́ àwọn òṣìṣẹ́ wọn ìyá kọ́ ọ̀kadà alhamdulilayi ìbéèrè obìnrin tó béèrè láti ọlọ́pàá márùn-ún Ògbómọ̀ṣọ́ nípa pé bàbá àwọn kú wọ́n sì fi ìyàwó mẹ́ta sílẹ̀ ṣùgbọ́n bá ti ṣe pín ogún yẹn torí dúkìá tí bàbá àwọn fi sílẹ̀ pọ̀ ó dájú pé wọ́n pín nípìn àbòsí àti ìyànjẹ àwọn mú gbogbo àwọn nǹkan tó jọjú bíi jàlábíà nǹkan kan àwọn hmm. ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n pín àbòsí yìí lọ́nà àìtọ́ ó dàbí ìgbà tó ṣe pé pínpín tí wọ́n pín bẹ̀rẹ̀ sí ní ohun wọn wọn ò gbádùn hmm. so wọ́n á ń fohùn ránṣẹ́ sí àwọn pé àwọn nǹkan kan àti nǹkan kan yẹ kọjẹ kọ kàn wọn nínú dúkìá yẹn nígbà táwọn pín táwọn ò jẹ kọ kàn wọn hmm. ǹjẹ́ àwọn wa yáàfin àwọn bí hmm. òun á ní òun fà wọn lé bàbá lọ́wọ́ <laughs> so bàbá tí ọjọ́ pa wọn pọ̀ náà ló ń fà wọn lé lọ àwọn á fà wọn ẹ mọ̀ pé ẹni ṣe nǹkan ìtùfù òní hmm. kí ìṣẹ́kùlẹ̀ ẹ sì mọ̀ pé yorùbá a máa máa ń tọ́tọ́tọ́ yẹ àmọ́ a máa kọ̀ láti ṣe lọ́pọ̀lọpọ̀ gbà hmm. torí pé àbòsí ráàyè jókòó lára ọ̀pọ̀lọpọ̀ hmm, so ìdí nìyí tó fi jẹ́ pé wọn ní ṣe wọ́n sì tún máa tètè wé nǹkan mọ́ nǹkan lẹ́sẹ̀. so nítorí pé borí bá fọ́ wọn bẹ́dọ̀ bá dùn wá. wọ́n lè fi máa pa kéèsì kí sèèsì àbòsí tá a sí. sèèsì mm. àìdá tá a sí. Mm. so náà ni. àwọn mm. àníyàn dàbí ìgbà tó ṣépè fa ọ̀sẹ̀ ni kò <laughs> nídìí pé bọ́yá ó dàbí ìpè ló náà fi yín fẹ́. Hmm. so anabi sallallahu alaihi wasallam sọ pé wattaqi da'wata al-mazlum fa innahu laysa baynahu wa bayna Allahi hijab hmm. ẹ sọ́ra fún ìpè ẹni tá a bá ṣàbòsí sí hmm. torí pé gàgà kan ní bí lọ́nà dọ́dọ̀ Allah torí di eléyìí ẹ tètè dá gbogbo ẹ̀tọ́ arábìnrin yìí àtẹlómi padà nítorí pé mọ́ yanyan jẹ́ mọ́ máa má tún sọ pé so forí jìn ń ah, bá jẹun tẹ́ ẹ̀ tí ìjẹta ti ń bẹ láyé o ẹ̀bẹ̀ tọ̀ rẹ̀ padà fún hmm. tẹ́ bá ti dá padà fún ẹ̀yìn ìgbà náà ní kẹ́ máa tọrọ àforíjìn ṣe léyìí ti ṣe jẹ́ ń so ẹni tó béèrè láti Canada gbogbo àdìsí méjèèjì tẹ̀ sọ àwọ̀ ọ̀ma lẹ́sìn mọ́ kánà bí èsì Yorùbá ló fi bá wa hmm. sọ̀rọ̀ ẹ̀hẹ́n tó bá kẹ́ bá kà bá ti sì yẹn ti ṣe wá tó hmm. á àti mà torí pé báyà bẹ́yìn ṣe túmọ̀ rẹ̀ kì í ṣe nǹkan tí àdìsí yẹn kó sínú nìyẹn zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six wọ́n ní ṣé alidẹ pàkúté ọlọ́gàn sílẹ̀ nínú oko fún olè ọlọ́wọ́ mẹ́wàá. <laughs> Eh, alhamdulilayi eh, àwọn tí wọ́n máa lọ ń jalè nínú dúkìá onídúkìá hmm. kò sí tàbí ṣùgbọ́n pé àìkíyèsí pé Allah ń wà wọ́n. Hmm. kò sì sí ìbẹ̀rù pọ́jọ́ kan jọ kan táṣìírí ó tù òun náà ló máa ń mú kí ọ̀pọ̀lọpọ̀ láyà láti lọ́ọ́ máa jí nǹkan ní nǹkan hmm. kì í ni àyáṣe lè máa gbóyàn téèyàn nàwọ́ sí hmm. èèyàn gbọ́dọ̀ níbẹ̀rù ẹlẹ́dàá wa torí ọjọ́ ògbéǹda al nínú oríkì rẹ̀ ni gbogbo àwọn kẹtẹ gbé pamọ́ ìyẹn Allah ni so àwa ní kìtorí wípé o lè ó ń wọnú dúkìá wa láì gba yọ̀ǹda wa hmm. ó ń nawọ́ mu láì jẹ́ pàwọn la yọ̀ǹda fún hmm. káwa náà máa wá wá gbogbo ọ̀nà hmm. láti rí i pé bọ́ba lè kú okú òfin ẹ̀sìn islam gan sọ pé wá pé lè lábá mu tí àwọn mẹ́jẹ̀mú kan bá pé sí lára gígé láàgé ọwọ́ rẹ̀ tí wọ́n pakúté tẹ̀yìn fẹ́ dẹ yìí nísìnyí báyìí ó lè gba mú bi tó ṣe pé ó lè má tètè rẹ ni wàá túlẹ̀ hmm. tó ṣe pé ó lè bá bẹ́ẹ̀ lọ. Hmm, hmm. àyìn gbè kù ẹ mọ̀ pé jẹ̀ ni ẹ̀jẹ̀ yẹn bá jáde jáde jáde jáde débi tí kò ní lè kò ní lè gbèrò mọ́ kò sí tàbí ṣùgbọ́n yóò kù ni. so bákan náà káti ẹ̀ wá pé kò kù ọwọ́ ẹsẹ̀ rẹ̀ náà ló mú lẹ́sẹ̀ bá di pé wọ́n gé dànù. so ṣé ẹsẹ̀ ni ká máa gé bàbá mọ́lẹ̀. dára o kì í ṣẹṣẹ. so nítorí ìdí eléyìí báyìí ẹ̀yin ẹ má ṣe bẹ́ẹ̀ hmm. tó bá pẹ́ bá lè gbọ̀nà míì tí ó fi jẹ́ pé ọbọ̀ sí yín lọ́wọ́ ń hmm. lọ dáa jù hmm. ẹ sì mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ gbà míì tẹ́ ń bá ń gbẹ́ kòtò tẹ́ ń gbẹ́ fọ́tà ẹ máa rántí pé ó lè má mọ́ta kó jẹ́ pé ara ilé ni ó padà mú ẹ nítorí pé ẹni tí ń jalè ó lè jọ máa yín ó dàbí àwọn ẹni tí wọ́n ń gbébọn lọ sínú oko wípé báyà wọ́n ń jẹ́ àwọn kaṣú kó ẹni tí ń lọ kó kaṣú àsọmọ rẹ bó ṣe gbébà fún un títí orí ló ti gbébà fún un ọmọ bàbá bẹ́ẹ̀ fún un mm. àbẹ́ tó tún lọ di oògùn òfò kan tó de mára jí kaṣú mm. bọ́ ọ bá ti fọ́ kakọ́ gan ni lọ́mọ bá gbẹ. <laughs> wọ́n á ní oògùn kan ló mọ̀ wọ́n mẹ́rọ rẹ̀ yàtọ̀ mm. rí nǹkan mẹ́ so torí ẹ̀ gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn kéèyàn máa kíyè sára wọn náà tó sì ń jalè bẹ̀rù Allah O lè gbé tán kí ọlọ́run ọba ẹlẹ́dàá ó mú ọmọ lẹ̀ hmm. kọ́ ọmọ lè lọ́ ma hmm. kọ́ kọjá ẹ̀mú ẹ̀mú rọ́tẹ̀ ńkú káwọn kọ́ hmm. kọjá rẹ̀ Allahu azza wa jalla kọ́ ọmọ lè gbọ́ kọ́ ọmọ lè gbẹ́sẹ̀ mà ibẹ̀ wọ́n bọ̀ lọ́ba máa kà lọ́dàpọ̀ ẹ̀fọ́rí jùn òun ti ń ṣe tipẹ́ sáà ní kọ́ ọmọ kà ní. jazakumullahu khairan sheikh ibi láti máa ṣẹnu ró lónìí inṣàlá ọjọ́ mẹ́jọ láti máa pàdé padà lórí ètò yìí kọ́lọ́ǹkọ́ ṣẹ̀mí ní kálukú àjọjọ́ mẹ́jọ lọ naam ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé ní ọjọ́ àìkú ọ̀túnla tí ó ń bọ̀ yìí ọ̀sẹ̀ tó ń bọ̀ ọ̀túnla tó ń bọ̀ yìí ó ní húdà àbúṣọ ẹ̀ka ti ìlú ìbàdàn yóò wáyé inshàlá níbi tí yóò ti máa jẹ́ abala ìbéèrè àti ìdáhùn ní mọ́ṣáláṣí ọjàba central mosque tó ń bẹ nílùú ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jà aláṣẹ àti olùdásílẹ̀ center ní pápá abẹ́ẹ̀dúgbọ̀nsọ̀ òun náà ni wọ́n dáhùn sí àwọn ìbéèrè wa lóríṣiríṣi tí a bá ti ń béèrè inshallah kọ́lọ́nkọ́ ṣọ́wájú ìgbà náà lọ àwa tí a bá ń gbọ́ nìbàdàn ká sọ fún àwọn tí ò gbọ́ Allah yóò ṣe ní sábàbí dáadáa fún wa láyé ń bí àti ní ọjọ́ àgbéǹdàlẹ̀ kìyàmá inshallah títí ọjọ́ mẹ́jọ ó ní mò ń kí wa ní kíkọ́lá kíkọ́lá tó sàlùbáríkà jùlọ táàtún máa kíra wa nínú ọgbàlùjọ́ náà inshallah wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. الرب المقسط الجامع الغني المغني المعطي المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الذي ليس كمثله شيء وهو السميع البصير هو الله الذي لا بسم الله الرحمن الرحيم السلام عليكم òdodo tó fojú hàn lọ́rọ̀ lóhùn Allah tó sọ pé àwa la sọ àlùkùránì kalẹ̀ àwa náà la sì dáàbò bò ó ẹni tó sì lóore jù nínú yín náà lẹni tó ní mọ àlùkùránì tó sì tó fi mẹ́rù ní ìlànà bí Muhammad wí ìdíje àlùkùránì kíké àbáríkà central mall pẹ̀lú àjọṣepọ̀ Cosmas Global Investment Limited ló ṣe àgbékalẹ̀ rẹ̀ èyí tó máa wáyé láàrin ọjọ́ kẹrìnlélógún oṣù kẹfà sí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà twenty twenty two ní central mall ládùúgbò àgọ́ nílùú ògbómọ̀ṣọ́ káàkiri ìjọba ìbílẹ̀ márààrún nílùú ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀ láti retí àwọn olùkópa látòrí hizbu méjì àti márùn tọ́jọ́ orí wọn gbọ́dọ̀ ju ọdún mẹ́wàá lọ ọjọ́ orí àwọn olùkópa látòrí hizbu mẹ́wàá ọgbọ̀n hizbu ọgbọ̀n hizbu àti ọgọ́ta hizbu náà ò sì gbọ́dọ̀ ju ogún ọdún lọ. hotmart global investment limited ládùúgbò àgọ́ relic street lọ́nà olúkókò ní general karate computers ìsàlẹ̀ ọjà gbó honest communications ọ̀ndàjì lẹ́yìn tí máa rí fọ́ọ̀mù gbà lọ́fẹ̀ẹ́ lọ́jọ́ kẹtàdínlógún oṣù kẹfà ọdún yìí ni fọ́ọ̀mù gbígbà ó sì wá sópin pẹ̀lú àwọn ẹ̀bùn aṣuni nínú ló ti wà ń kalẹ̀ ń sọ pé fáwọn márùn tó bá yan yọ lópin ìdíje kóhunkóhun síwájú sí zero eight zero eight eight four one zero two six zero gbogbo mùsùlùmí òdodo àgbáyé alukur'an ìmọ̀lẹ̀ wa alukur'an ìwúrí wa albarika central mall pẹ̀lú àjọṣepọ̀ cosmart global investment limited ló ń kéde.